ìwọ ni wọ́n máa bọ ìwọ ni wọ́n máa bọ ọba tó kú fáwa ẹlẹ́ṣẹ̀ ká ìwọ ni wọ́n máa bọ. orúkọ mi ni Tọ́pẹ́ Alábí. orúkọ mi ni ọ̀gbẹ́ni Akin Adéwọlé. orúkọ mi ni Adeleke Gideon Adéyẹmí. orúkọ tèmi ni Yusuf Aliyu. Oríọ̀fẹ́ Williams ni orúkọ tèmi tí àwọn èèyàn mọ̀ sí àwò Jésù. orúkọ mi ni Aṣíwájú Charles Adéníyì. mi ni Ayọ̀lá Benedict tí gbogbo ayé ń pè ní Ben Oben adarí eré ni mí lórí sẹ́ẹ̀tì the wait tí a pè àkọlé ní ẹrù òṣà. ayàwòrán ni mí ní ìdí iṣẹ́ wait ẹrù ẹ̀ṣẹ̀ tá à ń ṣe lọ́wọ́ yìí. gẹ́gẹ́ bí olùtọ́nà o gbọ́dọ̀ máa tọ́nà pẹ̀lú bí ìtàn yẹn ṣe ń lọ. tí mo jẹ́ sandman oníṣẹ́ agbóhùn sílẹ̀. ìtẹ́ni tó bá jẹ́ makeup tó mọ iṣẹ́ tó ń ṣe dáadáa kò ní ka script for kíkà sake a ka script yẹn láti study script yẹn. ẹ mo tún jẹ́ bí consultant fún eré orí ìtàgé yìí àwọn kan tí mò ń ṣe ní orí set the weight nìyẹn. a wà ní Fagba ní location Tọ́pẹ́ Àlàbí àkọlé fíìmù tá à ń shoot náà dẹ̀ ní weight. in tó bí the weight ni wípé Ọlọ́run fẹ́ máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípasẹ̀ eré tí àwọn èèyàn máa máa wò iṣẹ́ ìránṣẹ́ nípa eré orí ìtàgé. iṣẹ́ tá à ń yá lọ́wọ́ yìí àti bẹ̀rẹ̀ ni àwa gan ti rí i pé iṣẹ́ yìí iṣẹ́ ńlá ni torí àwọn irinṣẹ́ tá a fi ń ṣiṣẹ́ àwọn irinṣẹ́ ìgbàlódé tó máa ń gbé àwòrán yọ kedere. Tóbi Àlàbí ni bá wọn tó ṣe fíìmù tó dẹ̀ pé àwọn àwọn tó ń jọ nǹkan rìn tó dẹ̀ ṣe tẹ́ pé táìtù fíìmù yẹn jẹ́ ẹrù ẹ̀ṣẹ̀. ẹrù ni àkọlé eré yìí the weight ẹni tí ó ṣe tó wá wò pé ìtọ́lọ́run dẹ̀ ṣe ìkó lè dáríjì òun mọ́ tó wá fúnra rẹ̀ ń jìnà sí ọlọ́run. àwọn olórin nìkan ló wà ní fíìmù yìí kò tí ì ṣẹlẹ̀ rí. fíìmù yìí ó yàtọ̀ ká má sọ àsọdùn àkọ́kọ́ irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. àwọn ènìyàn ti gbọ́ orin àwọn tó dẹ̀ fẹ́ yí padà ní ti ipasẹ̀ ti orin wọ́n ti ń yí padà ọ̀nà tóun tún fẹ́ gbà láti mú àwọn ènìyàn púpọ̀ wá sọ́dọ̀ òun nítorí gẹ́gẹ́ bí ọlọ́run ṣe jẹ́ oníṣòwò àgbà tí kò fẹ́ pàdánù ẹnikẹ́ni nínú wa o ní ọ̀nà eré orí ìtàgé nípa iṣẹ́ ìránṣẹ́. ṣùgbọ́n Ọlọ́run pé wọ́n sì di orin ìyẹn ò túmọ̀ sí pé Ọlọ́run tó lè lò wọ́n láti tún fi eré orí ìtàgé jẹ́ àwọn iṣẹ́ kan fún àwọn ènìyàn. ìgbà tí wọ́n pè mí pé kí wọ́n direct àwọn olórin láti ṣe fíìmù mo kọ́kọ́ rí i pé báwo ló ṣe máa ṣe é ṣe àwọn tí ò ṣe fíìmù rẹ̀ but tó máa yẹ sí ìyàlẹ́nu mi wọ́n gbìyànjú. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run torí pé kò fi bẹ́ẹ̀ fún mi ní ìpèníjà púpọ̀ ìdí ni wípé mo láǹfààní láti jẹ́ ẹni tí àwa àwọn olórin ẹ̀mí ẹgbẹ́ mi tó kù tí a jọ máa ń ṣe pọ̀ dáadáa so ó jẹ́ nǹkan tó fi gbogbo ara rọrùn fún mi láti sọ fún wọn wípé ẹ wá mo nílò yín kì í ṣèmi ni mo nílò wọn lótìtọ́ ọlọ́run ló nílò wọn mo pè wọ́n wọ́n dẹ̀ jẹ́ mi. story yẹn yàtọ̀ gan because ó jẹ́ kéèyàn rí life from a, different angle. ẹ ẹ òótọ́ ni kípadà sí ìfẹ́ àkọ́kọ́ lóòtítọ́ àti lódodo Eh, ìfẹ́ àkọ́kọ́ mi ni pé kí n jẹ́ òṣèré orí orí ìtàgé ṣùgbọ́n nígbà tó di nígbà tí mo lo ogún ọdún ó lé kan twenty one years nídìí ẹ̀ olúwa pè mí pé òun ò tí ì rán mi bẹ́ẹ̀ yẹn nǹkan tóun rán mi gangan ni orin kíkọ láti máa kọrin ìgbà tó dẹ̀ ti pè mí sí bí orin yẹn èmi ti mọ́kàn mi kúrò níbi eré orí ń pé hmm, ó yọ kò yọ kò sí nǹkan kan ṣùgbọ́n torí pé orin lọ́lọ́run fẹ́ kí n kọ mo dẹ̀ gbájúmọ́ lọ́gán tó gbọ́ ìró ayọ̀ rẹ olùgbàlà ayé mi ń létò orúkọ mi ní Tọ́pẹ́ Àlàbí ẹ má yí kúrò ní Orísun TV ẹ máa wò dáadáa òun náà ni ètò tó dáa ni Tọ́pẹ́ Àlàbí ló sọ bẹ́ẹ̀ má yí kúrò ń bẹ̀ fọwọ́ tẹ̀bẹ̀ dání kò dúró síbẹ̀.